إنا ما قدرناه فيه من الصيام والقيام وجعلنا فيه من المقبول للظالمين يا رب العالمين اللهم ألبس بين قلوبنا وأصلح ذات بيننا وبنا سورة السلام ونجنا من الظلمات إلى النور وكلمنا الحوائج من كان يريد ذلك مسلمين بآل القائلين لكن ما علمنا اللهم إن إنت نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الثواب وخير الحياة وخير الممات وخير الفتنة وخير المواد بالإيمان يأتي إيماننا ورفعنا يا حياة ويا أهوال ويا آثار ويا أهوال اللهم فكرنا بما رزقتنا وبارك لنا فيه وخلق علينا كل فارقة لنا بخير برحمتك الأبرار براحة ما يعرفه براحة ما يعرفه إنه من سليمان إنه بسم الله سليمان خير ما هنا تحكم هيا أعذاري أبنشر Nine, you have missed seven. إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما شعروا يدعون الذين كفروا السماء والسماء أنفسهم وما سحب الله عليهم وبالعذاب هم ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه فاتخذوه أولياء بما حضور أولياء ولكن لتطيعهم إذهم آمنوا الجهود والذين أشركوا ولتجدن أجرهم مودة للذين آمنوا الذين قالوا ولقد منا أكرمهم نوبة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن اليهود الصوفين وأمثالا وأنهم لا يهتدون الحمد لله individuals ألف منها أقول وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها فساد وإنبار وألف منها إبر وأنصار Wàá mùsùlùmí àti àdá yóò wà láàá mú. وهي تنفذي وأكواب وكتاب بسم الله بسم الله Sọ́nà ìrànlẹ́gbà tí ó àkàrò àìyà àádọ́rin àti mẹ́jọ lórí ìrànlẹ́ àgbàpọ̀ àgbóòrùn ìtàlẹ́ ìrànlẹ́. Náà, lórí náà lájí ìrànlẹ́gbà ó aláàrìsáàrì dáadáa ní sábòjì májíàmà dáadáa ìmọ̀ àtàwò ọ̀fẹ́ lórí àtàjú Àánú láyátà náà áwùnà àmú àrí ìrọ̀fà lóòrùn láti ìsà. Mọ̀ sáàrùn yàkùn àjú ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي عذابهم خالدون ولو كانوا يؤمنون بالله ونبيه wà máa ó sílà ìlérí mọ́tà tó gbogbo àwọn ìyá hà wà láàkín na ẹ̀fẹ́ rà nínú oòrùn bá ṣòkó látàjì dáńdá àṣájá náà fi àdáwàta nílàdínà àbàlórún wọ́n yàwó dà wọ́n làdínà àṣìràkó ولا تجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك لأن منهم قسيسين ورهبانا وأنه لا يهتدون لأمر الله يا طيب الأسماء يا من والله طيب الاسم لله كل توسلنا إلى نور الذي يرحمنا به يا الله يا الله يا الله لا قبله ولا من يباده ولا مثله عين يدور كما وله من عبده وعبده ولك من عبده Thank you. bẹ̀ lórí àkójọ ìbànújẹ́ ọ̀. شاء الله لا قوة إلا بالله ما شاء الله لا قوة إلا بالله أدعى بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو العفو والعافية العافية من الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية العافية أكيد شرع وشكر قول يا قول يا ọlọ́run nínú àárẹ̀ má ka àlàáfíà kò lára. Amínà lọ́kọ́ sí ìwà Amínà. àwọn burúkú àwọn bá wà àwọn ọ̀rọ̀ àtàkọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń àwọn ọ̀sà للمؤمنين Gbogbo àwọn tí wọ́n ti kọjá ní àwọn òjìdé àti mùsùlùmọ́ gbogbo wọn lọ́ọ̀ bá ní lẹ́yìn ìjọba wọn. Àwọn yóò sọ wà ní yá ní ìpínlẹ̀. Tó ní tí àwọn náà máa ká má sùnà ìlera ká má wá ìjà náà àwọn tí ń bá yẹ lò dúró ẹ̀dùn kan tí kan ní orí ẹ̀dá lọ àwọn ẹgbẹ́ rẹ̀ bá wá ìjà náà káwa náà ló sùn ká má sùn nígbà wá dé láti ìṣúnilà. أعوذ بالله من الشيطان الرجيم لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما أنفروا وكانوا يعتدون Olúwa ní Yorùbá láti ìgbẹ̀ta bàbá ní ọlọ́run ní àwọn aláìgbàgbọ́ mímbà ni ìfìrọ́rí láàájú àwọn ọmọ ṣẹ́lì aláàrin àwọn agbéwọn ìlọ sí kẹ́ láàrin láàrin ilẹ̀ àrúdà wà ní ìtàbí ìmọ̀lẹ́yà látọrí àwọn àlẹ́bì dáúdà àti àlẹ́bì ìrísà ọmọ mẹ́rẹ́lẹ̀ lọ́nà orí àhá àwọn méjèèjì láti láàárín àwọn ذلك إذا عشروا وكانوا يعتدون Ọlọ́run ló ń sọ ní pé wọ́n ṣẹ náà ó ṣẹ náà ó sì kọjá àyà kọjá ẹnu àyà àyọ ọlọ́run ó sì gbéraga káwọn náà ó sì gbéraga lẹ́ o lójì àwọn orí àyà. Kàánú láyé dàdá náà ó yà á mú kàrẹ̀rù pàlú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ó ní pé wọn ò ṣe wá àti báwọn ti ṣe àìdá wọn ọ̀pọ̀ wọn ọ̀pọ̀ fún wa. Nàbí Sàmẹ́ńtà ló ń yẹ̀wọ̀n àìlò. Àwọn tó wọ́n ṣe ní ọ̀dà wọn ò sọ fún ẹgbẹ́ mẹ́sẹ̀lẹ̀ náà. Wọ́n sàmì ẹ̀ka ìrẹ́lẹ̀ ìrẹ́lẹ́ ṣe. Àwọn náà mọ́ṣe náà

Lẹ̀mọ́rọ̀ iná ilẹ̀ ìyàmí ilẹ̀ gbàgbàrú. Ó lè pé àwọn tí ọ̀gbàgbọ́ tí wọ́n sọ aláìgbàgbọ́ sọ́nà, àwọn ni wọ́n tún wá lọ́rẹ̀, àwọn ni wọ́n dojú gbogbo bàtà wọn, wọ́n dojú ẹ̀kọ́ wọn, àwọn tọ́rọ̀ ṣe ń jọ́ta ọlọ́run. Yàmí ìdàmẹ́ ọjọ́ tí àwọn àmúṣọ́gbọ́n. Ọlọ́run ní ó ó jẹ́ ara wọn lè wáyé rẹ̀ jùú àrùn ṣàmìkọ̀ ọmọ àlẹ́yẹ ọlọ́ọ̀lọ́ òkú ọlọ́ọ̀dé sí wa wà nílẹ̀ àdáàbì ìwọ̀n ọmọ ọlọ́ọ̀lọ́dà nínú ìyàwó ọmọ ìgbẹ́gbẹ́rẹ́ lọ́nà ọmọ ìgbére wọ̀láwọ́ bá yóò nàìjíríà ìwà gba náà fún wa tí Àìgbọ́lọ́run gbọ́ wọn náà ni òṣìṣì ó jẹ́ kò kí ọ̀yà ìgbọ́lọ́. Dàdájì mẹ́rin ní aṣọ́gbà àti ẹ̀sìn àgbà wà. Ọlọ́run ní ìrìn àrẹ́lù Mọ̀hánmù Sọ̀rọ̀lá àwọn tí ọ̀ọ́bà ní ọ̀tà tó lágbára pọ̀. Ilẹ̀ ni ìgbà látọ̀ tó lè ọrọ̀ ìdàwà ilẹ̀ ní ìgbà aṣọ Ọlọ́ni àwọn tí ọ̀ọ́bà lọ́tà tó lágbára pọ̀ sí àwọn orígbàgbò àwọn ìyàwó yìí àti àwọn òṣèlọ́. Àkọ̀tọ̀ náà ni wọ́n ولتجدن أكثرهم مودة للذين آمنوا Ọlọ́run ní àwọn tí ó sì bá ní ọ̀rẹ́ tí wọ́n ti ń fẹ́ àwọn onígbàgbọ́ òdodo. Àjẹ́bí ìjọba lòrò bí ìjọba. Àwọn ni àwọn tí wọ́n ń pèrè àwọn onígbàgbọ́ ọlọ́wọ́ ilé yẹn wọ́n fẹ́ràn àwọn múlù. Láàrín tàbí a ń tàbí ní ohun ìsí sí ìgbàwọ́ ọ̀gbá. Ọlọ́rin tó sì fà á tí wọ́n fi fẹ́ràn àwọn múlù ní ń bẹ́nu wọn àwọn ìsísí náà àwọn àáfàá tí wọ́n mọ ọ̀rọ̀ náà dájú. wọ́n máa kàórá wọ́n bẹ́ nínú àwọn nàfàárà pẹ̀lú bá náà àti àwọn wọ́n nífẹ̀ẹ́ àwọn onígbàgbọ́ òkú ju àwọn ìyàwó bí lọ. Wọ́n àwọn ìyàwó kò dáa. Láti àjọ́rò ẹgbẹ́ ọlọ́run àti pé àwọn olùsọ́lá tàbí ẹ̀kọ́ ìṣẹ́ ìgbéraga. Bàbá Bọ́sílù tàbí àwọn ọmọ ìṣọ́nà ọ̀rọ̀ nípa àwọn. Àwọn abẹ́ Bọ́sílù láti ìbáyìí orí gbogbo ayé lọ pé àlọ́tọ̀ọ̀sí láti ìdílẹ̀ náà owó ṣùgbọ́n wà nípa òṣèlú náà nìkà torí ohun tí a fẹ́ rán kí lọ yìí àánú ọlọ́run lọ́wọ́ fi yí wa ayà ìtẹ́wọ́gbọ́lọ́ ẹgbẹ́ rẹ̀ pé àdáhùn náà ìdáábákà sí وسلمك نبيك خير قدامنا ولتكن الأمل فيما لسانك لمخالفة يا رب بإله ما وقعنا يا رب بالمشكلات ويا عالم الحقيقات أكثر أنزل يا سليمان أتعمق الزيادات كتياسي بمسائنا وإن حقيق الطيب والله وأنزل يوافق لكل شيء وأنت الله اليوم وأنت الله اليوم sọ ìyàlú àkùránù lágbára àkùrá ẹ̀wọ́n tí àbá ní ní àkáná ìtúrí ààrẹ ẹ̀rẹ́ Òṣùgbà ní òun ìrìnà sí ẹgbẹ́ ẹ̀bá ń fẹ́rẹ́ sí ní ìjà ìgbéríyò. ولا تبقوا المرآن لنفسي ربنا إذا تبقلون يا محمد Ẹgbọ́n fi àìkòránù tí ó ṣe ọlọ́ olóòrìn ìrìnrìn. Àà, ó ní ṣàfíìwọ̀ ọlọ́ ṣàfíìwọ̀ ọlọ́run àǹdàtẹ́kọ̀ọ́ náà ni ìgbè nílò láti sọ́nà sí ilé ayé. Kí wá ṣe alùpùránù nìkan ni ó mú wá gbogbo àwọn kútùtù sàmàwí àpáta ìgbè nílò lọ́nà ọ̀gbìn tó ń ṣe ọlọ́pàá. Súra eighty one. Táwọn láti àyà Ó fi nǹkan mẹ́ta tàbí mẹ́rin ó fi ọ̀nà àtàkéde láti Náà, ọlọ́run wá rẹ̀ ìyàlùkùránù ń bọ̀. Ṣùgbọ́n ṣé kó wà kẹrùn alágbára ni ó? Ìdàdé ààrẹ ṣe màá kí. Ní àdára sí ọlọ́run, ó ní kò mẹ́. Ìpínlẹ̀ ni jìbìrí ní. Mọ̀tá ìrìnlá náà ní. Mọ̀tá ní ẹni dáa ń fẹ́ lé Amém! E a verdade. Obrigado, Juliana Alcurina. Agora chegou na Nagara. Ainda havia caminhado ao adorei. Ọlọ́pàá sí àwọn ìròyìn kan, ó sì rẹ̀ kí ó ń bẹ́ẹ̀ náà ìtumọ̀ ìròyìn náà o ìfẹ́kọ̀ sọ́kò níwájú agbọ̀n jíjẹ́ ìsọ. àwọn ènìyàn bá bírí ní Kọ́lá ìrìnwá ìrìn àlẹ́ ìsára, ìtànwá àtàrà àrí àṣírí, bàbá sí máa ní. Àwọn tó gbá ló ti dé ìrìn o. Àwọn náà ta já kẹ́kọ̀ọ́. Bàbá fẹ́ béèrè ìran lọ́dọ̀ àbá wa, àwọn ìtẹríba ni ká máa lò. Ṣé ìbọ́ni wọ́n ní ṣìláàkà ṣìláàkà lórí àjọ ṣìláàkà? Tó fẹ́ gba ẹ̀kọ́ fún ẹ̀kọ́, àbọ̀ fẹ́ gba ọgbọ́n fún rẹ̀ ti èèyàn méjì lèèyàn lè ṣe é. Oní ìṣe ìṣẹ́ ẹ̀rọ ayé tààrà wọ́n tó lè láti ẹ̀yìn ìmọ̀ yára ọ̀ṣọ́ àmì ìràwọ̀. Ẹ̀wọ̀n tí ọ̀rọ̀ ìràwọ̀ àdà olókè ọ̀lá ìgbàrẹ̀kùn ìjọba ọ̀lá. Ẹ̀wọ̀n tí ọ̀rọ̀

Àwọn méjèèjì yẹn. Ìgbẹ́ náà ni ó ṣe o. Bọ́yá wọn ń wá káàdì ni, bọ́yá wọn ń fẹ́ ní ìdájọ́ fún ọdún lára. Eke ewé lẹ́sẹ̀ ń ṣe bàtí báyìí sí. Àwọn nọ́ọ̀sì ń gbárù. Náà ń lọ bẹ́ẹ̀ ń bọ̀.

àìṣe báyìí báyìí báyìí náà ṣe olúwọ̀ ẹ̀kọ́ ìlà kíkọ́ lọ́jà méjì ni ó àwọn tí ọlọ́run bèèrè èjì lè nílò àlẹ́lì wá kí àwọn tó dá ó fi béèrè lọ́dọ̀ àṣà ọlọ́wọ́ ìrìnà jùgbì nínú kan àpá mi nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé nínú ìwọ̀nì ní ìgbàdé arúṣù màdí ọlọ́lá ń pẹ̀lú alágbára ó sì kún ẹni tó nípò lára aṣù Ẹni ń tẹ̀lé ni ọ, òṣèré tẹ̀lé, tó wá jẹ́ ni àgbàgbọ́, sáàpàyàbálẹ̀.

ṣàkóṣùgbè mi pẹ̀lú àwọn ìbéèrè tó dáa. Omi àádọ́rọ̀mọ̀ náà tó bẹ̀rẹ̀ wọ́n sọ fún. ọkụkọ. ti rà lọ́pọ̀. Ó ti sọ ní ọlọ́pọ̀ ní ó nínú agbára tọ́lọ̀ ń bọ̀ ó lòun wá ọ̀gbọ́tọ́ káàkiri gbogbo ìlú wọn òun ti ìyẹ́ kan òun ti kọ́ gbogbo ẹ̀dàrà ó lòun wá kí ìyẹ́ yẹn ó wá ní òun wá gbé ìyá kan lòun ti gbé òun wọn sókè. Títí àwọn ìrẹ́lá ti gbọ́. Látàrí àti ìrọ̀lá ìrọ̀lá Bàbá ìlú ní àtùwà àtàrò wà àtàrí ìgbà. Àwọn ìrẹ́kà àjọ́dọ̀ tí ó máa yé, wọ́n bá ń gbọ́ ohun àwọn èèyàn, ń ti gàjàgàjàgàjà.

ọgbìn lọ sí ti báyìí. Máa ọla dókè tán. Ọlọ́run kó wá rí padà. Ọgbìn wọn délẹ̀ náà. Máa ń ṣe ìfán, ọlọ́run tó

àyè tí wọ́n ti ṣe ti ṣe ẹni tó ń ṣe àtẹnudẹ́ ń bá ṣe pàwọ́ ọmọ ọdún rẹ̀ bẹ́ẹ̀ ni lo àwọn ní àwọn agbára ah, nínú ìtọ́ níbi orílẹ̀-èdè kan ọjọ́ orílẹ̀-èdè ìṣúrí àwọn ìgbà ọ̀rọ̀ àlejò wọn tẹ́lẹ̀ wọn bá àti ní àwọn ọ̀rọ̀ yìí Mọ̀tọ́ rẹ̀ ìsáàmà rí. Àwọn ìwọ́n ní ọgbọ́n ilé rẹ̀, kí ni ìtumọ̀ àbùsọ́ ní lọ́nà ìpé ẹni tàà bẹ́ẹ̀ lè yọ́ ìlú nílùú fún afẹ́ká? Ọ̀rẹ́ wa, ọ̀rẹ́ wa ni, orúkọ rẹ̀ ní ìwá. Wà náà ní ká láájú lẹ́nà ìrà. A tí ìgbẹ̀lẹ́ta èyí tí ń ṣọ́ iná, máa ní ìlú jẹ.

Ọ̀nà àmì ọlọ́pọ̀ ní pé àmì ìlú mọ́ ní àpàyàtọ̀ Àwọn ọmọ tí wó àgbẹ̀yìn àpá

Kí ṣe ọgbọ́rùn-ún? Kí ṣe ọgbọ́rùn-ún? Kí ṣe ọgbọ́rùn-ún? Àti mẹ́rin. Àlẹ́ àti ìràyè yìí. Bàbá mi àti lọ́pọ̀. Ẹgbà láàrín ìgbà àwọn ọmọ yẹn. Ìjọba ìgbà àwọn ọmọ yẹn. Ẹni ọlọ́run bá fẹ́ kí ẹ̀yẹ̀ lójú rẹ̀ ẹ̀yẹ̀ wọ́n

ọmọ di méjì lọ ó sọ fún ìdí ọmọ ìgbà ìyá fíìsà ràyìnà ha fún ètò wá bí wá bí ìyàwó láàrin ní ọ́pẹ̀ sísù sísù wá sọ àwùsí náà ọ̀nìgbà àádọ́ta nínú ọgọ́rùn-ún ọgọ́rùn-ún àti mẹ́rin àádọ́ta lọ́lọ́run sọ̀kalẹ̀ ṣíṣú. Fún ọdún fẹ́ gàdà lọ́yà fọ́nrá àmẹ́bí wà ń ọlọ́run bá ń sọ ọgbà ọgbà òfin a lè gba àmàlà náà ní ìdìrí èṣù sáwá ọgbà yẹn sáwá ti mú àgbàtà ọlọ́gbọ́n wọ́n tún lè gàdà wàá náà àlá Ibrahim àlẹ́sàlá ọlọ́run ogún ogún ṣù na lọ sọ kalẹ̀ àlóyìn ìwà ìfọ̀rẹ́ náà tọ́wọ́ wá fi ogún yẹ fún ọgbà lórí mẹ́rin ẹ̀kọ́ kan ní ọwọ́ wọ́n lè fi ọ nílẹ̀ pé ìtàkùnkù wọ́n ṣò

ó kú mẹ́rin rẹ̀ tó kú mẹ́rin mẹ́rin lọ́wọ́ mẹ́rin tó gbàgbé mọ́. Ànábì Mùsá ní Sàrà ọlọ́run sọ àtàrà kalẹ̀. Ànábì Ìsá ọlọ́run sọ ìdílà kalẹ̀. Ànábì Dáúdà ọlọ́run sọ Sàdúrà kalẹ̀. Ànábì Mùhàmmad sọ̀rọ̀. àwọn bàbá wa àgbà fún náà ẹkún bọ́ bá ṣe pa Ọjọ́ mẹ́rin ọjọ́ ẹgbà jùlọ, àwọn ọ̀rọ̀ ìgbàláyé bá, tí a rọ̀ ọjọ́ ìwúfà ìgbèrè.

àìsí tí a bẹ̀rẹ̀ lónìí ní mo yọ Súra àtàrò بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون Ọlọ́run sọ ọmọ ìṣẹ́lá ọmọ kí àwọn ọlọ́dọ́ agbọ̀nàmọ́ ṣàṣúlù wà gbogbo aláàmọ́ ọkàtà sí jẹ́ ìṣẹ́lá láyọ̀. Bàbá láwọ́ Aṣẹ́gun ní àwọn ní ẹ̀dá? Ọlọ́wọ́ gbogbo wà lọ́wọ́ lè padà lọ sí àìsàn sí ọlọ́lá làádá wá àwọn aláìdàgbọ́ iná àwọn ọ̀gbàní ìṣẹ̀ráìdà aláàrífà ìdàrúdà lọ́pẹ̀lẹ̀ àmà ní ìṣẹ̀lẹ̀ ẹni tí àwọn ọ̀lẹ́dẹ̀ ọlọ́pàá láàárín ní ọlọ́run lẹ́rú sọ torí àyàfi ọlọ́run wọn Kódà ẹni tí àlẹ́bí ọlọ́run tó sí pé ọwọ́ àlẹ́bí ọlọ́run ló ti kó ìlàyé orí burúkú. Ẹni aláìjẹ́ sí pé àlẹ́bí ọlọ́run ló kó ìlàyé látọwọ́ rẹ̀ orí burúkú. Àwọn ọlọ́run ní àwọn wọn

Mẹ̀lẹ́ ndị wà lé ṣẹ́pẹ̀ fún ọwọ́ tó lọ, àlẹ́ àti làwó. Ọlọ́run mẹ́ bụ ní ilé wa yìí, ó ṣẹlẹ̀ fún dàbá lé ní máa wọ́ onídàá àti ó ó ṣàdúrà fún mi ló fi ṣẹ́yìn ó ti lọ ló ń sọ ó tilẹ̀ lọ sí kí ó bẹ ní òkú ṣe kò ṣe jọ́tọ́ ṣé o. wọ́n sì máa ní màá ní bá a fẹ́ Àmì ní wọn láàárín ní ìṣẹ̀lẹ̀ àdìgbò fún àyè, àmì kiri wọn láàárín ní ìṣẹ̀lẹ̀.

ọ̀nà ni wọ́n mọ̀ jẹ̀jẹ̀. Ìtẹ̀lé wò sí ìgbẹ́ àkọ́rá ọ̀ṣọ́ náà ọkùnrin àmọ́sábìlẹ̀ ara mi. Àwọn ní ó jẹ̀jẹ̀ ìjọ sábìlì. Ọlọ́run sì ni wọ́n mọ̀ jẹ̀jẹ̀. Ọlọ́run ó ṣẹ́bílé wa lórí àmà lẹ́nu dáadáa. Gbogbo wọn ọgbọ na jọ̀bọ ilẹ̀ jẹ́rùn dị dị Olúwa ní wà ní iṣẹ́ bọ́dì lórí agbẹ̀rẹ̀, bẹ́ẹ̀ náà ní ìsọ̀rọ̀ lórí àmà. Làálẹ̀ fún jáde lẹ́nu tẹ̀ náà lérí àwọn kan. Mìírànjà ààyè inú ọ̀sẹ́bílẹ́wà. Àmọ́sọ̀ àwọn tí ẹgbẹ̀ lẹ́gbẹ̀ ní àkóso sínú wíwà wọ́n máa ṣe àti àìjà láwọn tí wọ́n ṣe tìbí nípa sílé oúnjẹ tí wọ́n sọ̀kalẹ̀ láti sọ́dọ̀ fún àlẹ́bí ìsọ̀nà maria àwọn ìwérí ó dúró gbogbo ní àrò pé kò lè ṣeé ṣe ní a máa gbé sọ́jà wà níbi ọ̀nà gbogbo ohun ìyanu ìgbésọ̀ ọlọ́sí àwọn ìṣàṣe lẹ́yìn ọmọdé bá bí tí ò lójú tí ò lè rí mọ́ gbogbo ẹ̀rí ọmọ ọmọdé tàbí síbáyé ló sì máa rí nà ọmọdé ní dáàbọ̀ ló sì máa sọ̀rọ̀ òkú tó ní kúrò gbèrè gbogbo ilé òun àmì sílẹ̀ ọ̀tẹ̀mọ́lọ́rùn Ẹ̀rọ aṣọ fún nípa ìyá ọba rẹ̀ lágbára. Ó sọ ìdílé ìjọba ìlú ẹ̀yà fún lórí ẹ̀rọ ìlú ọ̀rọ̀ púpà. Àwọn ìlú Nàìjíríà ẹ̀yà máa ìdàdà ìlú Sàmárà. Wọ́n rà dábò lọ́ra ìlú ògùn tó ń mọ̀ ẹ̀yìn. Ó wá lọ gbé síwájú rẹ̀. Wọ́n ní ìjọba rẹ̀ wọ́n kọ́ bá wa. Wọ́n ní ìjọba rẹ̀.

Kí àrẹ́mìsáwá tó wá ń sọ fáwọn ẹ̀mìsá pé lọ́pù yóò jẹ́ ọjọ́ òfẹ́kọ̀ pọ̀tàlẹ̀ yóò. Àwọn onídù wá ń rẹ̀ ọ̀rẹ̀ nílá. Ó jẹ́ táwọn ọjẹ́ kọ́ wà bẹ̀rẹ̀. Mọ̀lẹ́mìsá yìí nà kò lóòkó náà. Mọ̀nà Ádámà àwọn ọmọdé sọ̀rọ̀ ọdún náà. Àwọn oṣìṣẹ́ pé olóòdó lọ́pọ̀ báwọn. Mọ̀nà mú náà ìrìnàlè lọ́wọ́ ṣe Àwọn oṣìṣẹ́ jẹ́ ìṣẹ́ pé lóòtọ́ Ìwádìí ìṣẹ́ òṣìṣẹ́ òun náà wá fẹ́ fún ilé. قال عيدا بن مريم اللهم ربنا عيدا رجلا أولا وطلع أنزل علينا الملائكة من السماء صارت يرزق لنا السماء نظام لنا عيدا لأولئنا وآخرنا قل يا رب وتوسع وعي أتوسع وعي Fàáyàdá nínú ìgbà ó jọ àkíkọ́ látọ̀dọ̀ orí ọ̀nà wà ní nígbòrò àwọn àrùn ìgbàmọ̀ ìlú ọmọ ọ̀sẹ̀ mẹ́rin. Àgbà ní ṣe a nínú ìgbòkó wa òkúrò lọ̀gẹ́ sí sáàtì. Ọlọ́dà mọ́rún ìdí mọ̀ná sí wà àlẹ́kùn ìgbàpá ìgbẹ̀gọ́ tí Ọlọ́run wọ́n sọ láti ilé oúnjẹ ara rẹ̀ fún wọn. Bàbá yíyẹ nínú bá nù ní ìgbéró. Ẹni ọba ṣe tètè lẹ́yìn tó ọlọ́run bá sọ balẹ̀. Bàbá ní wọ́n ti kúrò wà dáadáa. Ọlọ́run wọ́n jẹ́ yà. Ìyàbọ̀ òjì ìdíjẹ́ ìtàkàndílẹ̀ ìrà. Tọ́wọ́ àpá ìyàmù. Ṣúta náà lọ sọ̀tá ìlé jẹ́ kàrì, ṣe kèfè yìí. Lọ́gbà wa lọ́mí lórí ìlàkọ́lá, ọlá mẹ́wọ́n. Bọ́wọ́ láàárọ̀. Àmọ́ṣà wọ́n

máa ń gbọ́dọ̀ ọwọ́ ọ̀sọ̀ ìyàwó onímọ̀ ọ̀jà. A lè lè mú rírà máa lè lọ́wọ́ ọlọ́wà òbí ìrìnà láti ní ẹ̀sàbámọ́lọ́wọ́. Ọjọ́rọ̀ òjé ìjà láti ní ìṣàbámọ́lọ́wọ́. Ọkùnrin ló ń yára ní ilé ìlú máa fi pàdá. Tàbí ó ń ṣẹ̀rẹ̀

Ẹgbẹ́ ọmọ tí a lẹ́pọ̀ tó bá gẹ́gẹ́ wọn. Àwọn ìrìn lọ. Ilẹ̀ ilẹ̀ tí ó. Náà, ṣùgbọ́n àwọn àgbà òun tí jẹ́ ní ìdí ìdí pẹ́ alìláàrí kọ́ inú tó ti pẹ́. Àjẹ́ òun ìgbà ìlàárọ̀. Ó máa ń gbà ọwọ́ ààbò ọkọ̀ òkú ní ìjọba àwọn ìyàwó ní wà rẹ̀ máa dájú rí oúnjẹ níta wọ́n jẹ́ ní gbogbo ọ̀dá bá wọ̀ fún ìlú onye ní ìṣòro àbá bọ́lọ́bọ́lẹ̀ ẹ̀wà àwọn àwọn wà lórí ẹ̀ka Àjọ mo jẹ́ ti bá bí ó sì wọlẹ̀ abẹ́kùn náà sì wọlẹ̀ sí ọlọ́run gbà fún o gbàmọ́ bí ó ti kọjá àgbà náà ni ní tó ti ròyìn rẹ̀ pé àwọn ní búmọ̀ ọlọ́ọ̀mọ̀ pé bá àwọn táwọn jẹ́ búmọ̀ ní ìgbẹ́ lórí ẹ̀wọ̀ lóko jẹ́ wà Wọ́n ti rí rẹ̀ ìdọ́rọ̀ ìlú ìṣọ́lá rẹ̀. Ṣùgbọ́n ilẹ̀ ìṣẹ́ àtàrà àìṣẹ́. Kò sí ìdákẹ́. Bẹ́ẹ̀ lóbìnrin tó bá yọ sí. Obìnrin rẹ̀. Bàbá ọ̀nà ti yà lóbi àti ó ní ẹ̀pẹ̀lẹ́ ọ̀bá. Bàbá أجعلها مجعلة واحدة فإذا جمت عليها فأنت بحر العلم. فإذا تجوجب عليها وأنت جاهلي. ثم قال بعيدا هو أجل اليوم. Kódà lọ́wà ní orí rẹ̀ láyé ní lápàdá àwọn èèyàn. Ọ̀rọ̀ láyé láyé òní rẹ̀ nímọ̀. Bàbọ́lá, bàbọ́lá láàrín wọ́n tàbí. Bàbá bàbá bàbá bàbá. Ah, ṣe ń gẹ́mì nǹkan lọ. Ọ̀pọ̀ òun àwọn olóògbẹ́ ní ọkọ̀ náà wọ́n kọ́ farabalẹ̀. Àpá mi gbà, jẹ́ ní ọjọ́ ọjọ́ Bọ́ọ̀lẹ́ ní. Ìgbẹ́rẹ̀ bẹ̀rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìyẹn àtọ́ àwọn gbogbo ẹwà máa ń wo kí ẹwọ́ ẹwọ́ àṣírò akẹ́rùbẹ̀ ni o. Àfi ṣe o. Ìgbọ̀gá ṣàlàyé ẹ̀gbọ́n dá o. Ìgbẹ́rẹ̀ bẹ̀rẹ̀ wá o. Gbogbo nǹkan lọ́rùn Ọ sọ naa. O n'iso Ọkùnrin àwọn tọ́ta ń parẹ́ dáhùn tó sọ bọ́. Àtàwọn Àbáwọn tó ó ní ní àwọn mẹ́ta a. أردنا عدة Àwọn ìyàwó àwọn ìyàwó ṣe lépo. Ṣé ilépa alààyè ni wọ́n ṣe lè àdúlépa ẹni ọkọ̀ ẹ̀kú? Àwọn ọlọ́dẹ ẹlẹ́dẹ̀, àwọn tó di ọ̀gọ́, àwọn ọlọ́dà pátá, ó sì níyàwó. Ìyàwó sì gbọdọ̀ ṣe lépo, ó tó di

Àbá àbá gbé láàrin kalẹ̀ ìgbà àjàmàkú ìjọta àti ẹ̀yà. Ọlọ́run ń sọ wọ́n sọ kan ò pé tí ẹ lè apẹ́ kan ẹ̀kọ́ ní ọ̀pọ̀ àjá. Wà á tó ti fara balẹ̀ ọ̀pọ̀. Náà náà wá tọ́ ìdáhùn rẹ̀ o, onígbàtọ́ wà náà bà kéwù. Kọ́ẹ̀bà kéwù ta ti gbé ìtọ́lá ìjọ o. Àìjọwọ́. Ìdáhùn ayé. Ọ̀pọ̀ ọ̀la ti dé pẹ̀sán àyàwó obìnrin rẹ̀ wọ́n wọ́n kọ́ àpá àmì sí. ó ní tó bá jẹ́ wípé nígbà náà gba àwọn ọkùnrin yẹn rẹ̀ ó sọ wọ́n di abẹ̀mí gẹ́gẹ́ bí ọ̀bọ àtẹlẹ́gẹ̀. èyí tàbí ọkùnrin. Ìgbóṣe àjàmọ́lá olówó ẹgbọ́n lọ pàpàrẹ ọ̀sọ̀wọ́n di ṣìṣìṣì bẹ́ẹ̀rí, ọ̀sọ̀wọ́n di ọ̀gbátá, ọ̀sọ̀wọ́n òkúta, ọ̀sọ̀wọ́n di tí ò lè gbé lábẹ́. Ìgbàlẹ́gbẹ̀ ìgbàlẹ́ àwọn wà. Ilé pé àwọn ìyàwó wọn, wọ́n ṣe lé pẹ̀ ẹni ọkọ rẹ̀ kú. Ọ̀lẹ́ni Àwọn ọ̀gọ́gá àwọn yàrí pé òkú ẹ̀ rí bú màmá sí Nípa bẹ́ẹ̀ náà máa bà lẹ́wọ̀. Ilé ìrìn ó pa ní ìtẹ̀rí bàkọ́lọ̀, ọlọ́run ló ní mímọ̀ ṣe ọlọ́run tó mọ́ tẹ̀lé ìyá àwọn ọmọ